أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعبده ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمد عبده ورسوله صلى الله عليه وسلم akí ọlọ́run àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́njẹ́tàn rẹ̀ kó bá alayé lọ́run ànábì wa Muhammad àti àwọn aráalé rẹ àtàwọn sọhábà rẹ àtàwọn tí wọn jọ lùgbà àwa ń kíra wa káàbọ̀ sí orí ètò wa ètò báríkà jimá ẹ̀yin tí a máa mú wá sí etí ìgbọ́ yín ní gbogbo alaalẹ́ ọjọ́ jimá láti ẹ̀ka tó mójútó kíkọ àti kíka ìròyìn campus radar tó kalẹ̀ sí ilé-ẹ̀kọ́ gíga tìjọba àpapọ̀ fún ìmọ̀ ọ̀gbìn àti ìmọ̀ ọ̀sìn ní ìlú Abẹ́òkúta, ó wá ń fi kíkí tó lọ́lá jùlọ ní, kíkí tó ṣe wí pé òun ni a ó máa fi kíra wa tó bá dijọ́ ọ̀gbẹ́ndẹ àlìkìyáámà pẹ̀lú gbólóhùn Assalamu Alaikum. ورحمة الله Naam, orúkọ tèmi kò yí padà. Èmi náà ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, Abdulhafiz, ọmọ Dúró <clears throat> Ní a jẹ́ kí a rán wa ì máa ṣe dáadáa sí àwọn òbí wa. Ní alẹ́ tòní, a ó máa bá ara wa sọ̀rọ̀, a ó máa rán ara wa létí nípa ì máa ṣe dáadáa. Àwọn wo ni dáadáa tọ́ sí? Kí ni, kí ni ìhà tó yẹ ká kó sí ì máa ṣe dáadáa? Wípé alẹ́ yìí a ó máa bá wa sọ̀rọ̀ ṣókí ni. Torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní "Ṣókí, òun ni ọbẹ̀ oge". Ọ̀rọ̀ wa tálẹ̀ yìí kò ní pọ̀ rárá. A ṣe ní ṣókí. Dáadáa, ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá pátá. Ì dáadáa bí a ṣe kà á nínú àlùkùránì. Wọ́n ní Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ni ẹni tí ó fi ń dáa fún. Wọ́n ní Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ni ó ló dáa jù. Ní alẹ́ yìí, a ó máa fi ayé Al-Qur'ani a ó máa fi bọ́rọ̀ sọ̀rọ̀. Ọlọ́run bá àlékè ọlá. Mo bá ọ sọ̀rọ̀ nínú Suratu Nisa, ááyá ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n, Quran 4 verse 36. Ọlọ́run bá ní, "A'udhu billahi minash shaitani rrajim. Bismillahir Rahmanir Rahim. Wa'budu Allaha ولا تشرك به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والجار الجنوب والصاحب بالجنوب وصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان ممتلا فخورا الذين ين الذين ينخ الذين يخلون ويأمرون الناس ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا صدق الله مولانا العظيم ọlọ́run bá àlékeọlá ó ń bá wọn billahi minash shaitani rajim àwa ìjọsọ́dọ̀ ọlọ́run <coughs> kúrò lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ẹ̀gbẹ́ bismillahir rahmanir rahim a máa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba Ọba Àṣàkẹ́ ọ̀run. Ọlọ́run ní "Wa'budullaha wa la tushriku bihi shay'a". Wa'budullaha, ẹ jọ́sìn fún Ọlọ́run Ọba. Wa'budullaha, ẹ máa ṣe sìn Ọlọ́run Ọba ní kẹ́sìn. Wa'budullaha, Ọlọ́run Ọba, òun lọ́ba tí sísìn tọ́ sí. Wa la tushriku bihi shay'an ẹ má ṣe fi nǹkan kan mú nǹkan papọ̀ mọ́ Ọlọ́run Ọba. Wala tushriku bihi shay'an. Ẹ má ṣe mú nǹkan kan pọ̀ bí ẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba. Wa bil walidayni, wa bil ihsana. Ọlọ́run Ọba ní ẹ máa ṣe dáadáa sí àwọn òbí yín méjèèjì. Wàbílwálìdaini ihsana. Kí ẹ máa ṣe dáadáa sí àwọn òbí yín méjèèjì. Wabidhil qurba àti àwọn, àti àwọn tí wọ́n súnmọ́ yín, àwọn ará, àwọn ará tó yín. Wal àti àwọn ọmọ òrukàn wàlmasakin àtàwọn aláìní àtàwọn mẹ̀kúnnù àwọn tí ẹ mọ̀ pé àwọn eléyìí wọ́n ní ìrànlọ́ wọ́n ní wọ́n nílò ìrànlọ́wọ́. wàljáre zilkurba ọlọ́run wá ní àti àwọn aládùúgbò tí wọ́n súnmọ́ yín wàljáre junubi àti àwọn aládùúgbò tí wọ́n jìnnà sí yín, àwọn tí wọ́n ò tẹ́ ẹ súnmọ́ yín rárá, ẹ máa ṣe dáadáa, ẹ máa ṣe dáadáa sí wọn. Ọlọ́run bá tún wá ní, "Wà sọ́híbí bil jambi." Ọlọ́run ní, àti ọ̀rẹ́, àwọn ọ̀rẹ́ tí a jọ ń rìn, àwọn ọ̀rẹ́ alábàárìn yín, ẹ máa ṣe dáadáa sí wọn. Wa abna sabil àti àwọn tani àti àwọn tí wọ́n ṣe ìrìnàjò tí àgàrà ti dá, àwọn tí wọ́n ti, tí wọ́n ní rò lọ́wọ́ lórí ìrìnàjò. Bóyá wọ́n ń lọ ibìkan ni, oúnjẹ wá tán ni, ẹ ṣe dáadáa bí ẹ ṣe kí ni kí ẹ fún wọn lóúnjẹ, fún wọn lómi. Ẹ tọ́jú àwọn tí wọ́n ń rìnrìn àjò. Ẹ tọ́jú àwọn tí wọ́n ń rìnrìn àjò. Ọlọ́run wá ní wà máa malakati aymanukum àti àwọn tí ẹ àwọn tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ yín àwọn tí ẹ kó bí a lè pè wọ́n lẹ́rú àwọn tí wọ́n wà ní ìkẹ́ wà ní ìkápá yín àwọn tí ó jẹ́ ẹ̀yin ni wọ́n rí bí ẹni tí ó ń fún wọn lóúnjẹ, tí ń fún wọn ní mímu, tí ń fún wọn ní aṣọ tó ń wọ̀ àwọn tí ó wà ní abẹ́ yín ẹ ṣe dáadáa sí wọn. Inna Allah dájúdájú ọlọ́run ọba tẹ́ rí yẹn la yuhibbu man kana muntalan fakhura. La yuhibbu ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí kíni kana muntalan kana muntalan ẹni tí máa ń gbéraga. Ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí ẹni tí máa ń gbéraga tí a máa gbéra ga ẹ èmi ni èmi ni èmi ni. Fàhóra àti onífàárí ẹni tí máa ń ṣe fàárí. Ọlọ́run ọba kò ní kò kò kò ní kò nífẹ̀ẹ́ sí ẹni tí bá ń gbéra ga tí ń ṣe fàárí. Ẹ èmi ni èmi ni. Àwa tẹ̀síwájú wọ́n ní Alladhina yabkhaluna wa ya'muruna an-nasa. Alladhina yabkhaluna wa ya'muruna an-nasa àwọn tí wọ́n ń ṣe ahun àwọn tí wọ́n ń ṣe ahun àwọn tí wọ́n máa ń tí wọ́n ní ahun àwọn tí wọ́n àwọn ahun àwọn ahun ọ̀yà àmọ̀rò nẹ́nẹ́sà tí wọ́n tún wá ń pàṣẹ ahun fún àwọn tí wọ́n ń pa àwọn èèyàn láṣẹ ahun tí wọ́n ń pàṣẹ ahun fún àwọn ènìyàn ìwọ fúnra rẹ ahun ní ọ́ wọ́n tún wá ń pàṣẹ ahun fún àwọn ènìyàn. ò gbọ́ ọlọ́run ní alẹ́dínà yẹ́bọ̀kàlù náà wọ̀yà àmọ̀rò nẹ́nẹ́sà àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n, wọ́n wá ń pàṣẹ ahun fún àwọn ènìyàn pé ẹ̀yin náà ẹ máa ṣe ahun. Àwọn kan a máa ń dáṣà kan wá ní, ẹ́, ah, ó sápá mi lórí. Kíni kan association, Stingy Men Association, SMAN, ẹhẹ́n. Àwùjọ àwọn ọkùnrin ahun. Mo rántí. Àwùjọ àwọn ahun. Kí àwọn ahun náà kí wọ́n, kí wọ́n, kí wọ́n tútù ní ìjọ pé àwa yìí o, àwa ahun ni wá, ìjọ àwọn ahun. Wọ́n ní bilbukhli wa yaktumu bilbukhli wa yaktumuna ma atahumullahu min fadlihi. Tó ń fi ohun tí Ọlọ́run ọba tó fún wọn nínú oore àjùlọ rẹ̀ tí ó fi ń pamọ́ ẹni tí ó ń mú nǹkan tí Ọlọ́run ọba tó fún tó fún lọ́fẹ̀ẹ́ Ọlọ́run bá dá ó dá ọ lọ́lá lọ́fẹ̀ẹ́ ó wá ń mú ọlá rẹ̀ ó wá ń bu ó fi ń ṣàwọn sí àwọn èèyàn àwọn tó yẹ kó dá lọ́lá látara ọlá tí Ọlọ́run bá dá ó wá ó wá ń ṣe kíni ó wá ń ṣe ahun sí wọn. ọlọ́wà ni wà á tẹ̀dínà nílé káfíìnà àzáàbà ń hìnà. Ọlọ́run bá ní bẹ́ẹ̀ ni o a ti pèsè ìyà tí ìyẹpẹrẹ ẹ̀dá, ẹni tí ìyẹpẹrẹ ẹ̀dá. Ọlọ́run ní a ti pèsè ìyà fún ẹni tí máa ń yẹpẹrẹ ẹ̀dá sílẹ̀ di àwọn kíni, di àwọn aláìgbàgbọ́. Èyí tí a bá sì ń sọ̀rọ̀ nípa ìyà Ọlọ́run, ìyà Ọlọ́run kì í ṣe ìyà tí màá jẹ tí wàá ṣe ṣorongẹ́dí. Ìyà ẹlẹ́ta eléro, ìyà tí ẹ pé bí èèyàn bá ṣe jọba yìí, èèyàn ò ní rí nǹkan kan ṣe kò sẹ́ni tí èèyàn fẹ́ sá lọ bá. Bí wọ́n bá ń nà wá nílé ayé ń bí, bí bàbá wa ń nà wá, ṣe ni a sá lọ bá bàbá wa, màmá wa, ẹ mummy mi, daddy mi ń lù mí, wọ́n gbà wá lẹ̀. Bí ìyá wa bá ń nà wá, a sáré lọ bá bàbá wa, bàbá mi, ìyá mi ń lù mí, wọ́n á gbà wá lẹ̀. Àmọ́ ìyen Ọlọ́run ọba kò sẹ́ni tí á gbà wá lẹ̀. A fi dáadáa ta ṣe, ta gbé ayé wa ṣe, dáadáa wa náà nìkan ni ó lè gbà wá lẹ̀ níbi ìyá Ọlọ́run ọba. Àwa ni Ọlọ́run bá ó wá jẹ́ kí a tún wá rí tọ́lọ́run bá ní. Walladhina yunfikuna amwalahum riya'a an-nasi wala yu'minuna billahi wabil yawmil akhir wala bil yawmil akhir. ومن يكن شيطان له قرينا فساء قرينا. Ọlọ́run bá ní. Walladheena yunfiquna amwalahum riyaa nnaasi. Àwọn tí wọ́n wá ń ṣe tí Ọlọ́run ń ṣe dáadáa, wọ́n ná ọ̀nà nǹkan tí Ọlọ́run bá fún wọn, wọ́n ná dúkìá wọn. Àmọ́ lè wá ná dúkìá wọn, wọ́n wá ná pẹ̀lú kíni? Pẹ̀lú àríyá. Ǹkan tí a mọ̀ kárí mi. Wọ́n ná pẹ̀lú, wọ́n ná kárí mi, wọ́n káyé yìn mí. Àwọn ni ẹ tí wọ́n, wọ́n á kọ̀ pé Ya Imam, ṣèbí ẹ sọ pé ìyá, ìyá kíní kan bá òun ni ọmọ wọn, ẹ, ẹ ní wọ́n fẹ́ ṣe surgery pẹ̀lú àbí? Èló ná dìí ná? Ten million naira. Ẹ, lórúkọ mi Alhaji kíní kan kíní kan, mo bù wọ́n ten million naira kó fi ṣe, kó fi sàn gbogbo àwọn yẹn pariwo Allahu Akbar hajj náà ni. Gbogbo nǹkan tí o fẹ́ gbà ládá tó fẹ́ gbà ó di pé dá tó ṣe o ti gbà láyé ń bẹ̀. Nǹkan tó fẹ́ káwọn èèyàn ṣe àwọn èèyàn rí pé èmi ni mo wu ọmọ náà sàn. Ẹlòmíràn tún wá ṣe débi pé kí ó wá rí ọmọ yẹn ọmọ yẹn wá di èèyàn kan níbi kan. Ah! Ọlá mi ni. Tí ìbá ń ṣe ọlá mi ni ọmọ yẹn á ti dòkú. Èmi mo fún àwọn obìnrin ní ten million naira tó fi wo sàn. Ah! ọlá mi lọ́mọ ló fi wà láyé báyìí ah ò sì bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ni wàlá yuminu billahi wàlá bil yawmil akhir àwọn eléyìí wọn nígbàgbọ́ nù ọlọ́run bá pa wọn nígbàgbọ́ nù ọlọ́run ọba wọn sì nígbàgbọ́ nù ọjọ́ kẹyìn pé ah ẹ̀san dáadáa o ọjọ́ kẹyìn là á kó gbogbo tí wọn ẹ̀san tó fẹ́ gbà ẹsẹ̀kẹsẹ̀ ń bẹ ayé mẹ́rin lọ ń kó ah àwọn ti yìn mí kọ́ni yẹ aláàjì ni aláàjì ni yẹ aláàjì aláàjì aláàjì ló fún wa lówó ẹ̀ eh, nǹkan tó fẹ́ náà nù gbogbogbò lára tó fẹ́ gbà lọ sí ń gbà yẹn kó máa kí wọn kó ló máa wú bí gàrí bí gàrí ìjẹ̀bú nǹkan tó fẹ́ ní tiwọn nìyẹn nǹkan táwọn ń wá ní tiwọn nù. ọlọ́run wa ní wà máa ń yẹ̀kú ní ṣàìtọ́ọ̀nù làwọn kọrí iná fàṣà àkọrí iná wọ́n ní wọ́n máa ń yẹkún ṣètọ́ ẹni tí ó ẹnikẹ́ni tí ó yẹ wá mú èṣù tí ó fi jẹ́ kí èṣù wá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àti máa ní a'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ọba awáṣẹ sọ́dọ̀ rẹ kúrò lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni tó wá mú èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé tó wá mú lọ́rọ̀ ẹ ti tẹ̀ á ọ ní irú ẹni bẹ́ẹ̀ ó burú ká tún jẹ́ ọ̀rẹ́ irú ẹni bẹ́ẹ̀ ẹ̀gbọ́yé a ní ó tún burú kí wọn jẹ́ ọ̀rẹ́ ẹni tí ó mú èṣù lọ́rẹ̀ẹ́ torí a máa ní ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi ni ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi náà la jẹ́ nígbà tí èṣù bá ti jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ tiẹ̀ definitely èṣù gan ti jẹ́ ọ̀rẹ́ tiwọ fúnra rẹ. Níbẹ̀ níbi báyìí níbi níbi látara bẹ́ẹ̀ kí a ṣọ́ra wa níbi pé a bá fẹ́ ṣe dáadáa kí a ṣe dáadáa pẹ̀lú lillahi wa rasuli pé mo ṣe nítorí Ọlọ́run ni, mo ṣe nítorí nǹkan mi. Ìwọ tí ó wá fẹ́ tó tún wá ní tó ò ṣe, o bẹ̀rù Ọlọ́run ọba pé à inna lillahi wa inna ilaihi raji'un. Gbogbo nǹkan tó ní, gbogbo ọlá tó Ọlọ́run ọba dá ọ, gbogbo mọ́tò tó ní, gbogbo ohun tó ní pátá, àtọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wá. Bẹ́ẹ̀ sì ni ọ̀dọ̀ náà ni yóò padà sí. Ẹ wá rántí wá, wá hold, ó wá hold oore Ọlọ́run ọba, ó fọ, ó ń bo oore ọba mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni pé o lè mú lọ Nǹkan tó ò lè mú lọ ni <clears throat> dáadáa tó ti ń ṣe ni wà á mú lọ sọ́run gbogbo dúkìá tó kó sáyé kò sí ibi tó fẹ́ mú lọ. Kọ́lọ́run wá tó wá bù ẹ́ láwọn àwọn ọmọ kàńdá jẹ́ gbogbo owó tó ní lọ bá kó àwọn náà lọ fi ṣe àjànsáré gbogbo owó bá lọ. Kí wá ní ìwúlò ẹ Kó fi ṣe dáadáa nígbà náà ládàá tó fi dáadáa tó a máa bá ọ. Nípa bẹ́ẹ̀ kọ́lọ́run jọ́ kó má ṣe ṣọ́ wa níbi àwọn èyí. Èyí tí a fẹ́ bá wa sọ̀rọ̀ lálẹ́ yìí, Ọlọ́run gbà ní ìbádá fún wa. Má kọ́ lé wa lọ́wọ́, má dàlú wa nígbàyà, má kó òrùn wa níṣẹ́. Kẹ̀rẹ̀kẹ̀tà wa lọ́sàn-án lóru níbi ẹ̀sìn Islam. Ọlọ́run bá wa gbà, gbà lọ́wọ́ wa. Má fìtínà wa, má dà wá láàmú, má jẹ wá níyà. Nàìjíríà lápapọ̀ Ọlọ́run bá wa dẹ́, Ọlọ́run bá wa dẹ́, wá bá wa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tún ìlú wa ṣe. Gbogbo nǹkan ń le, gbogbo nǹkan ń lé, gbogbo ayé ń pariwo ebi, ebi, ebi, àróná, àróná. Ọlọ́run obá, ebi o má fi pa wá. Ọlọ́run obá jẹ́ á rówóná. Wá jẹ́, wá jẹ́ ká ríná síbi tìrẹ Ọlọ́run obá. Ẹlòmíì á kò, á síbi nǹkan mìí ni, àmọ́ jẹ́ ká rówóná sí tìrẹ Ọlọ́run obá. Wá fi rọ̀ wá lọ́rùn. Wala ilaha illallah. Ọlá Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Gbogbo kámpọ̀sì dá lápapọ̀ Ọlọ́run má jẹ ó dàrú, Ọlọ́run má jẹ ó bàjẹ́. Bí campus radio bá dàrú, ilé ẹ̀kọ́ wa FUNAAB, Ọlọ́run bá wa bá a tó. Má jẹ kó túká. Bí FUNAAB ò bá dàrú, gbogbo Abẹ́òkúta lápapọ̀, Ọlọ́run bá má dàrú. Bí Abẹ́òkúta ò bá dàrú, gbogbo Ogun State pátá yányán, Ọlọ́run bá bá a fẹ̀rọ̀ síbẹ̀. Má jẹ ká gbọ́ wàhálà, má jẹ á gbúrò wàhálà gbógun tìtì ò bá dàrú, gbogbo Southwest pátá Ọlọ́run ọba o, má dàrú. Bí Southwest ò bá dàrú, gbogbo Nàìjíríà lápapọ̀ yányán. Ọlọ́run ọba, wa bá fẹ̀tọ̀ sí, wa bá, wa bá fẹ̀tù sí, wa bá fẹ̀tù sí, Ọlọ́run bá dẹ́, wá dẹ́ fún wa. Má jẹ́ kí ìlú kó le mọ́ wa. Má jẹ́ kí ìlú kó le mọ́ wa. Má jẹ́ kí ìlú kó le mọ́ wa. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Jímọ̀ tòní, Ọlọ́run máa ṣe láti mú kẹ́ni kọ̀ọ̀kan wa. Ọ̀pọ̀lọpọ̀ Jímọ̀ jẹ́ kí wọ́n bá wa láyé, jẹ́ kí wọ́n bá wa láyé dáadáa. Wa la ilaha illallah wa Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Gbogbo àwọn tí wọ́n gbé ètò ìsìn náà kalẹ̀, Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Má jẹ́ kó kábàámọ̀ lórí ẹ̀. Ládá tí ń bẹ níbi pé kí èèyàn gbé irú nǹkan báyìí kalẹ̀, Ọlọ́run bá, Ọlọ́run má dùn wa ládá ẹ̀. Àtàwà tá a gbọ́, àtàwà tá a sọ, Ọlọ́run jẹ́ kó wúlò fún wa. Jẹ́ ká lè mú, jẹ́ ká lè mú lò. Ọlọ́run bá, wa la ilaha illallah wa Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahumma rabbana atina fid dunya hasanah. وعفرات حسنة وكن عذاب النار سبحانك اللهم وبحمدك ونشهد أن لا إله إلا الله وأستغفرك وأتوب إليه سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين سلام النبي الكريم صلى الله عليه وسلم